bọ́lá wọn àtẹ́ǹtì irú nǹkan bẹ́ẹ̀ kò ní rí ọba láṣepọ̀ nǹkan kakùrù sínú ẹjọ́ ayé ìgbà tí fi wáyé láwọn àsìkò mélòó kan yóò padà fi ọlẹ̀ tó bá wá lálàá yóò mọ wọ́ ẹ̀wọ́n náà ìwọ ìwọ. nìyẹn ń sọ ń ta ti mọ̀ ní tó ń yóò àwọn ọba ọgbàlálà ọsọ sí tí ó ṣe bí ó ṣe máa lórí náà nù kọ́ lọ fálìtì ẹgbẹ́ torí kò lè yẹn mọ́ kò lè dọ́dọ̀ ẹ mọ́ bọ́ọ̀ bá wá fẹ́ ṣe ẹ̀ tọ́ bá wá lọ márìkọ́ wá lọ fẹ́ olùbẹ̀rù ọlọ́run parí nìyẹn torí pé tọ́ lọ fẹ́ yẹn tọ́ bá rí yóò ma wípé yóò ní ọ̀dọ̀ rẹ̀ ọ̀fẹ́ sí gbà wọlé ọ̀dọ̀ ilé ó gbà wọlé kò tún ní lọ yóò tún padà wá torí wípé tó bá lọ odidi ọdún kan kò lọ yóò tún máa sọ kó relax yóò tún padà wá ìdí nìyẹn tó fi jẹ́ alìjẹ̀nú ẹ̀dá àwọn ohun tí wọ́n ń dá sínú ìgbésí ayé ọmọ nìyẹn kì í ṣe kékeré ṣùgbọ́n ẹni tó bá ti mọ ọlọ́run kò sí wàhálà kankan kò ní ìdíkọ̀ sákiri ẹnìkan ló ẹsẹ̀lẹ̀ sí wọn làfa àkábánì tí wọ́n ṣe fún un náà ni pé yóò lo ọjọ́ méje lọ́dọ̀ àfa àfọ ó sì gbóná lé fún ọjọ́ méje. bàbá ìyá rẹ̀ kan sì ra mílìkì àfa ní mílìkì lójoojúmọ́ mílìkì mẹ́fà mẹ́fà. ìyá bá tún ra àfa ní pé tíṣẹ́ gbà ní o ìṣèpé bẹ́ẹ̀ yóò fẹ́ràn sí náà ṣùgbọ́n ọ̀nà ibi tí kíkiri yóò fi lọ lára ẹ̀ sòtá àwọn bá súnmọ́ bẹ́ẹ̀ kújọ́ méje kíní jẹ́ bẹ́ẹ̀ àlìjáde yóò máa sáfù ṣùgbọ́n sẹ́yìn yóò ní di mílíkì o <laughs> ah, yóò ní di mílíkì fúnjọ́ méje gbáko yóò gba mílíkì ẹ̀wù àdánwò tó mi ojú lójú nìyá tó ń kó mílíkì lọ gbàtọ́ padà wà yọ̀ǹda egbò ẹ̀ lọ kò tó fẹ́ sọ jáde gbẹ̀n ìrìnàjò náà gbogbo ilé dáná kò ah, lè tó gbogbo ilé yìí kó kakùrù sí yìí ó ṣe àwọn nǹkan báyìí ẹ̀mí òkun yóò sá lọ fún kò ní bẹ̀bẹ̀ mọ́ àfa ọ̀hún ìgbà tọrọ wa kọrọ tààrí oní àkọ́kọ́ ń parí àdókò ní ìdíkọ parọ́ mo ti wádìí ọ̀rẹ́ wa tó wà ń bẹ ni pé òun jogún iṣẹ́ yẹn bàbá bàbá òun ni pé bó ṣe gbà nu àbáṣekọ ìṣe gbọ́rọ̀ bó ṣe yẹn ṣe gbà <laughs> bí ṣe yẹn ṣe gbà tọ́wọ́ bá lóyún kọ́ kò lè lóyún kò lè lóyún ẹwà dánwò ẹni ẹni ó ṣe tó ó lóun ò lè ṣe tó tòótó yóò ṣe tó tòótótótó yóò ṣe náà yóò ṣe torí pé iyì gbogbo nǹkan ṣe rí kán iyì ẹ̀ náà ni ẹ̀ kán kán iyì kán oníkéyìnbó sọ́lẹ̀ kan tó o bá ti sọ́lẹ̀ méjì ó ti dà lóbù kánkán kò dámọ̀nà wọ́n ní ọgbọ́ra ọlọ́run ọgbọ́ra ànábì orúkọ ọgbọ́n ìyá tí ó jẹ́ ọ́ nígbà bá fẹ́ padà wá tí ó ti ta ìlú yẹn tó tètè gbá tọ́ lọ́hùn kó lè bí gbèsè ayé rẹ̀ látara àti eléyìí tá a ti lọ ni pé ẹni tó bá ti lọ kò padà wá mọ́ gbogbo nítorí kó máa ṣẹlẹ̀ àìjànú ní pidán àgbọ̀dọ̀ gbàgbọ́ mẹ́ àmọ́ ó ń lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn tó tẹ́mi bá jáde láyé kò lè wálé ayé má ṣùgbọ́n sẹ́mi lè rẹ̀ rí ẹ̀mí. àfáà wa Ibn Qayyim al nínú tíra àwọn àwọ̀ orúkọ tíra yẹn ni àrùhù ẹ̀mí orúkọ tíra Ibn Qayyim al wọ́n sọ ọ̀rọ̀ pábánbárì ọrọ tó yìí wọ́n sọ nínú tíra náà fi wa one thousand alo ní jíjì ń bẹ́ẹ̀ rẹ̀ ó ju nǹkan one million lọ bí tí wàá ṣe tó yìí bó ṣe tó yìí bí wàá bá fẹ́ rà ń lọ ìjọba wà fi náà bíi five thousand naira ọ̀rọ̀ àbí volumes bíi márùn bíi mẹ́fà nínú àmì ọlọ́run tọ́lọ́ ń ṣe fún àmì islam ni ṣùgbọ́n tí ìwé bá tó báyìí ìwé ẹ̀yin lọ́yà barista tí ìwé òfin bá tó báyìí tó ní mo ṣe dúró yìí <laughs> ẹ̀mọ ìdẹ́mìta nítorí pé tọ́lọ́run ìdẹ̀kùn ló bá wá ìdẹ̀kùn gbogbo àlámọ̀rí tọ̀tọ̀ látara àdéhùn ìtura yẹn kò lójú wọn kọ́ tó one thousand naira gan ó dá ní tíra yẹn ó sọ ọ̀rọ̀ pọ̀ nípa ẹ̀mí wọ́n ń bẹ̀ wípé tẹ́mi bá jáde láyé tó bá jẹ́ jáde láyé láti bí ọdún tó pẹ́ fún ọdún ẹ̀mí jáde lọ́wọ́ ó jáde láyé láìpẹ́. tẹ́nu yẹn bá ti jáde yóò rí ẹ̀mí ìtàkọ́kọ́ yẹn wò ríra wọn ẹ̀mí ìtàkọ́kọ́ yẹn wà máa bí léèrè wípé a ah, ìgbà tí mo jáde láyé kékeré lè lágbájá wà ẹ̀mí wà máa bá a ah, kódà ó ti bímọ ó ti níyàwó kó wọn tó jáde láyé yóò máa bí léèrè ìyẹn fẹ́ mi àwọn ṣiṣẹ́ dáadáa wọn bá dọ́gba ó ń bẹ̀bẹ̀ nínú tíra yẹn wọ́n sì mú hadith wá lórí wọ́n mú wá nínú tíra yẹn náà wípé ǹjẹ́ tí èèyàn bá sùn ẹ̀mí ẹni tí ń bẹ láyé só lè pàdé ẹ̀mí ẹni tó ti kú lójú oorun kó lálàá kó rí ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ẹ̀ ó ń bẹ inú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ó lè wáyé bẹ́ẹ̀ tó sùn tó sì rí ẹni tó ti jáde láyé àwọn àfáà wa ní ǹjẹ́ tí wọ́n bá jọjọ sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn nítumọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn nítumọ̀ àmọ́ tó bá ṣe pé ní tí wọ́n jọjọ sọ yẹn ó ti fẹ́ dàbí òfin ẹ̀sìn ànígbà wọlé bóyá ìlànà lójú oorun ọwọ́ rí wípé ẹni tó rí òun ọwọ́ nípa ah, lágbájá nígbà tẹ sòkú mu ẹ̀ ṣe dáadáa mo fẹ́ kẹ́ ẹ lọ pa màálù twenty five kí gbogbo àdúgbò sí mà ẹ sì pé ayéfẹ́lẹ́ kẹ́ ẹ kọrin. lójú orí náà ló ti àwọn àbáà ní màbájà ń lo orí wọn ṣùgbọ́n tó bá lálàá lójú wọn tó ní pé ah lágbájá mójútó òun rẹ o wákàtí márùn rẹ máa kí dáadáa o àwọn àbáà ní kò sí ní torí pé ti wà nínú ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan ó ń bẹ ń bẹ nínú tíra lóbi jẹ́ pé tó sarajọ ń já wọ́n wá jẹ́ pé àfa mi wá useless ara ẹ̀ débi pé wọ́n wá ń fi orógun àmàlà àná lórí ìwé ẹlẹ́mọ ládùúgbò ohun tó ti ń bẹ lára ládùúgbò ohun tó kúnlẹ̀ àdúgbò àfa wa ń náwó síra wọn ní nílẹ̀ ọlọ́mọ pé wà lá èmi ní èmi lẹ fún ní twenty five naira ládùúgbò sẹ́ni mo ṣe lóde yìí mo nà fẹ́ ṣe sùúrù ẹ jẹ́ káwọn èèyàn ó dìde ń jòkó bá a kí n kà á mo ti wà wọ́n sì gbé láwọn àdúgbò àlẹ́ báyìí òun ó fi ìkókò fọ ojú ẹ níbí ẹja àwọn òdele kan tó ibi làwọn ó sì pín owó kò sí ilé kankan tọ́ba ni pé èèyàn jẹ́ àfa ìmáàna ìkẹ́yìmá nítorí àwọn ọba ṣe fún ọtí ju wọ̀ ẹ lọ ntó mà ntó yí ọ ó pọ̀ ju gbogbo nǹkan lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn lójú wọn ni àmọ́ lójú ayé fẹ́ni tó ti lọ kó wá padà wá sáyé ẹlòmíín bẹ tó ṣe pé ó lo ìṣẹ̀mí nílòkulò nígbà tó bá lọ tó jáde láyé ó ń bẹnu àwọn sálàf ọlọ́kan àwọn sálàf ẹnìkan ní kókó ń fi nǹkan kan pamọ́ níbi tó wá fi pamọ́ sí kò tó fẹ́ nìkan kan ó bá jáde láyé. ìgbà tó jáde láyé ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ wá lálà wọ́n wá rí oorun ó wá sọ fún wa wípé nǹkan báyìí mo fi nǹkan báyìí pamọ́ ẹ lọ ibi báyìí ẹ rí mbẹ ẹ padà lágbájá lónìí wọ́n sì lọ wọ́n bá bẹ́ẹ̀ wọ́n sì dá nǹkan yẹn padà àwọn àfáà nísà lè gba yẹn gbọ́ àwọn àfáà sí méjì àwọn tí wọ́n ní alẹ́ gbà á gbọ́ wọ́n ní kò ní ẹ̀mí ẹni yẹn bóyá tó lè kó bá níwájú ọlọ́run ṣùgbọ́n ó ti níbi lẹ́bù tí dáadáa rẹ̀ dé níwájú ọlọ́run táǹfààní yẹn fi wà fún ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹn àlàyé ọ̀tọ̀ nìyẹn kì í ṣàlàyé jẹ́nẹ́rà àmọ́ sásìtọ́lọ́ àǹkan mi ń bẹ tọ́lọ́ ló fi sọlá báwọn tó bá ṣe tiẹ̀ tí èsì fún jẹ́nẹ́rà ṣùgbọ́n bó bá ti ṣe tọ́lọ́ àwọn ọba sí náà ló fi ra àwọn àǹfààní tó pọ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n pé ẹnìkan wá jọ ni ọlọ ó jáde láyé ó tún wá rìn wá léńjọ jimá àyọ ìyẹn ò lè ṣẹlẹ̀ mọ́ wọn ni wàrà ẹ̀yìn darisakun ilẹ̀ ayọ̀ ní yorùbá àfọ. wàbí wàrà ẹ̀yìn darisakun ilẹ̀ ayọ̀ ní yorùbá àfọ. ọlọ́wọ́ bá parí ọ̀rọ̀ lórí àwọn àwálù yawm al-qiyamah. àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ ọjọ́ gbogbo àwọn kìíyà bí ó sì ṣe ṣẹlẹ̀ ṣe sọ fún wa tó bá wá ní òní nígbà tó dìjọ́ náà ọlọ́mọ wa ní mọ́tọ́ ìgbà táwa ti gbà pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káyà tètè mójútó bá mọ̀ ṣe kọ́rọ̀ wa mọ́ wa jẹ́ ni tí ó kábàá náà níjọ́ náà ọlọ́run bá yẹn dúró bẹ́ẹ̀ ọlọ́run tún bọ́ sí قلعبا إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يمشي الليل النهار يطلبه حديثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ọlọ́run بني ní bẹ́ẹ̀ bá tiẹ̀ ẹ wo àwọn tọ́lọ̀wọ́n bá dá kẹfì wo bí agbára ọlọ́wọ́n bá ṣe tó ẹni tó dá nǹkan tó tó báyìí kò gbúdọ̀ fi ajẹyàn ẹni tó lágbára lórí sánmà àtilẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn bá débi omi òkun bọ́ọ̀ bá débi omi òkun rí tó bá wù ú lọ kàkún ẹ̀rọ ọlọ́wọ́ báyà ẹ̀rọ bà ọ́ bójú láyà tó bá débẹ̀ tó yẹ bá ọkọ̀ tó kọ́ débẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wọ ọkọ̀ ojú omi rí jẹ̀mọ́ níjọ́tí èèyàn bá wọ omi àti gòkè lọ sókè kó wá wo ọ̀tún bómi ṣe lọ kó wájú bómi ṣe lọ kó òsì ẹ̀yìn bómi ṣe lọ ọkọ̀ wá ni pé ọlọ́run dànù ọkọ̀ wá tí wọ́n bá wá sọ wípé tọ̀ ẹ máa bẹ lọ́hùn àmọ̀ lọ níjọ́ náà ẹ ti bí àwọn tọ́lọ́ omi òkun yẹn bó ṣe tó yẹn àwọn nǹkan mẹ́ta kan ń bẹ a ní anaharu wọ́n ń pè yẹn ní river a ní alibaharu wọ́n ń pè yẹn ní sea a ní wọ́n pè yẹn ní ocean wọ́n jura wọn lọ ocean yẹn tó wá ní atúní alimuhitul atlasi ìyẹn náà gbé ní atlantic ocean a ní alimuhitul india ocean ó wá lọ bẹ́ẹ̀ pacific ocean ó lọ bẹ́ẹ̀ àwọn sì lọ bẹ́ẹ̀ dead sea ń bẹ albaharul mayit tó ṣe wípé content salt ti ń bẹ ń bẹ wọ́n gbà wípé nǹkan alààyè kankan kò lè sẹ̀mí ń bẹ nínú ìmọ̀ tiwọn ọlọ́run mọ nǹkan tí ń bẹ̀rẹ̀. gbogbo nǹkan ẹ bó ṣe wá tó jàmá bẹ́ẹ̀ bá jáde ìlú bẹ̀rù ọlọ bẹ́ẹ̀ bá rí gbogbo àwọn nǹkan yẹn èèyàn mọ̀ pé ọba tó dáhùn nǹkan yí òkùnkùn fìyà jẹyàn tí ọba fẹ́ fìyà jìyà yẹn kọjú ojú ẹ̀ ọba ní dáadáa ju ọlọ́run ọba yín ó ní ọlọ́run ثم استوى على العرش يبشر الليل النهار يطلبه حبيبا ọlọ́wọ́n ọba tó la rẹ̀ ga ó dájú ọlọ́wọ́n ọba yín náà ní allah alẹ́bí kọ́lákọ̀ sàmẹ̀ wá ti wọ̀ ní àgbọ̀ ọba ìlọba tó dá sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì sí káàtì àyíyá gbogbo ẹ̀ pátá ọjọ́ mẹ́fà ni àti gbogbo tí ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ń tààrin òkun ni ìgbà ni àwo bí yẹn bá sì wo ayé dáadáa ẹ rí i pé alìtúnyá alìkáwọn yàtàkáwánù ní àmúrẹ́yìn alkaun yatakawanu min shay'ain aw min amrayn alma wal yabis in ti ń jẹ ayé nǹkan méjì ló kó sínú a omi àtilẹ̀ àti pẹ̀ èyí tó mi wá gbà ń bẹ̀ ó pọ̀ ju ibi tí lọ gbà lọ láyé tí ò bá yọ lọ wò má bu ayé world map àwọn èyí tó bá rí blue yẹn àwọn yẹn blue àwọn lomi àwọn àwọn alágbálúgbò omi nìyẹn àwọn èyí tó bá yàtọ̀ sí yẹn ó ra rí wọ́n ra àwọn èyí tó bá ra dáyọ lọ́tọ̀ àwọn ibi tó yẹn ń gbé nìyẹn iye ó kù omi ní ní gbogbo ẹ̀ lórí ìjọ́ tó lọ́wọ́ bá rẹ̀ pa gbolé ayé rẹ̀ ṣèdúkọ́ àwọn ènìyàn kan já àwọn náà kò nọ́lọ́ ní wàhálà kankan ọlọ́run ló ń dá sánmà àti ilẹ̀ fi síta ti àyà. Ọlọ́run ọba ni mo dá gbogbo ẹ̀ fúnjọ́ mẹ́fà péré. Mọ̀sáwà àyọ̀lá. Lẹ́yìn ìgbà tó lọ ń da fúnjọ́ mẹ́wàá mẹ́fà, ọlọ́wà pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí àlàáràṣì kì í ṣe pé nígbà tó dùjọ́ keje ó wá sinmi ẹni tó bá ṣe nǹkan tó rẹ̀ ní màá sinmi ọlọ́run wa náà mọ́sánà ní lògó bí ẹni pẹ́lú ọtí mọ̀ báwọn èèyàn sọ bẹ́ẹ̀ ọlọ́run ní bá a ṣe dáa tán wà náà mọ́sánà ní lògó àárẹ̀ òsì mọ́ wa òun lọ́wọ́ tó sinmi ibi nìyẹn ti wọ́ bẹ̀ ọlọ́run wa náà mọ́sánà ní lògó bá a nígbà tí èkú ṣe pé a lọ yọ àké táàfin máa lajì táàfin ara ìnàmá amúrò yíga alọ́dà ṣe àn ayíra òun ládà ọlọ́run máa lọ ìwọ ilẹ̀ máa wa, yóò sì máa wà ìwọ òkè máa bẹ yóò sì máa bẹ ìwọ omi odò ńlá òkun máa bẹ yóò sì máa bẹ ntọ́lọ́ ń sọ náà nìyẹn ọlọ́ọ̀bá ni súnmọ́sítàwà alàláàṣì súnmọ́sítàwà alàláàṣì lẹ́yìn ìyẹn ọlọ́run ọba ó tún wá lọ pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí àlàárà ṣe ẹ̀ yọ̀bọ̀ sí láìláyàrá yọ̀bọ̀ ọba wa pàṣẹ fún òru ó ń fi òru wọnú ọ̀sán ó sì ń fi ọ̀sán wọnú òru ẹ̀ dá òru mọ̀ nínú ọ̀sán ẹ̀ sì ní mọ̀ ọ̀sán nínú òru bọ́sà ṣe rí tó wọ́n bá wọ náà kì í ṣe pé wọ́n tún kó wa kó bí láti lọ síbi òru mi abẹ́kọ̀ ibi táwa iná lòrú títí dé kódà bá dé bá a wa àbá rí tó wà wájú rẹ ojú rẹ rí mọ́ bójú ni bá a bá pẹ́ jù níbẹ̀ báyìí bá wà ń bí bá pa iná ẹni tí wájú òní rí mọ́ ojú ní òru yẹn ń wọnú ọ̀sán ọ̀sán wọnú òru ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ọba ìyá tó ló bóun àdìsá ìkan òdúródè kan wọ́n ń wá ní kíákíá ni wọ́n ń gbaṣẹ́ fúnra wọn àdìsá sẹ̀rí án ní kíákíá kìí ṣe pé kan wá dúró kíkà ó tó ṣe tán rárá àti yíyítán sẹ̀rí án ní kíákíá ní wàrà ń ṣe sàánú gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀. yàtọ̀ sáwá ìpamọ́ra ojú mẹ́ta kọ́ra bí ìrìnbó àmì. ọlọ́run ọba ní wàá ṣàmùsà èmi náà ni mo dá òòrùn bó ṣe tó yẹn. èmi ọlọ́run ọba ni mo dá wà ní bó sì pàṣẹ rí ìràwọ̀ mi ń bẹ jàmá tó ju gbogbo ayé lọ bó ṣe kékèké yẹn tó ju gbogbo ayé lọ ọlọ́wọ́ bá ń gbogbo wọn ṣe tó yẹn gbèsà kọ̀ọ̀rọ̀ ìdí amúlẹ̀ gbogbo wọn pátá wọn jọ̀wọ́ ara wọn fáṣe mi ọlọ́wọ́ bá ní òun tó bẹ́ẹ̀ kó ṣe ń tó bá àṣẹ tọ́lọ́wọ́ pa òun ló tẹ̀lé òṣùpá ò tó bẹ́ẹ̀ kó ṣe ń tó àṣẹ tọ́lọ́wọ́n bá pápá olóòtẹ̀ bíra àwọn ṣe pọ̀ yẹn bí wọ́n ṣe tó yẹn wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe ń tó wù wọ́n àṣẹ tọ́lọ́wọ́n bá pa wọ́n ni wọ́n ń tẹ̀lé kí ló dé tẹ̀yìn èèyàn tẹ̀lé tọ́lọ́ kí lẹ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ìrìn ìrìn àjò ìmọ̀ àjìnlẹ̀ tí wọ́n rìn láyé inú òṣùpá ni wọ́n lè dé ta ni ó wọnú kò ṣẹlẹ̀ láyé ta ló fẹ́ wọnú ó ní iye miles tẹ ẹ bá wà tẹ́ẹ̀tì jóná tẹ tó débẹ̀ bóun ṣe rí nìyẹn bóun ṣe wá tó yẹn náà àṣẹ ọlọ́run ni ó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ alẹ́bùwà àwọn mọ́sálà rẹ̀ sádá alẹ́bìrì tó òun bá ti yọ abẹ́ àlàárà ṣe ọlọ́run yóò ti dìde yóò forí kalẹ̀ pé ọlọ́run mo tún fẹ́ lọ sí tòpamẹ́láṣẹ yóò gbà yọ̀ǹda yóò forí kalẹ̀. tó bá tún lọ tó bá tún lọ yóò tún lọ forí kalẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mo ti mo ṣe tò ní yóò tún forí kalẹ̀ bọ́lọ̀ òun nìyẹn bó wàá ní jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òun nínú tẹ́lẹ̀ wọn bá dá ọlọ́mọ ọmọ tó sọ àwọn إنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون لَهُ أندادا ذلك رب العالمين وما الله يصبر له ما في السماوات وما في الأرض. tó pé a ní bùkátà sí ká máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la nípa àwọn àmì tí ń bẹ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá ìràwọ̀ mi ń bẹ jàmá bá a ṣe tó kéré fún ọ kó ju ayé lọ ẹlòmíràn ní sí ah, ah, ah, títìtì ọkọ̀ bàálù jàmá bàálù tá a máa ń wọ̀ tí máa ń fò lójú òfurufú tó bá ti lọ lókè bóòlù tó máa tọ́ba ti súnmọ́ ní kájàmọ́ ó tóbi apá bàálù kájàmọ́ ó lè fẹ́ gùdé láti bí débi láwọn obìnrin wà yẹn tí ó lọ bẹ́ẹ̀ gbogbo ẹrù tí ń bẹ ibi tí wọ́n kó sínú yẹn bọ́ọ̀ bá sì wo bàálù lókè gbogbo ẹ lè mọ́tò báyìí fún yàrá wọn lókè ìyẹn ò túmọ̀ sí bókéré jíjìnà yẹn lójó kéré ìràwọ̀ tó wá ń wò lókè yẹn ó yẹ kó o ti bẹ̀ mọ̀ wípé n tó fi rí báyẹn tó bá sọ̀ kalẹ̀ yóò tóbi jù bẹ́ẹ̀ lọ ìràwọ̀ bẹ́ẹ̀ tó wá ń bẹ bó ṣe wà yẹn ìmọ́lẹ̀ èyí tó rí yẹn ìmọ́lẹ̀ àti last week ni lórí yẹn bó ṣe wo ìràwọ̀ tó ń wò lókè yẹn tó rí tó tàn mọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ àti ọ̀sẹ̀ tó kọjá olórí èyí tí ń tà lọ́wọ́lọ́wọ́ torí pé bí light bí light ṣe yára tó jàmá nínú ma science bọ́ ọ bá mú torchlight lọ́wọ́ tó wá ń wo fẹ́ǹsì kan lọ́ọ̀kan tó bá tan kìíní sí kó o tó ta pa eight síbẹ̀ abirọ ni light ó yára púpọ̀ bí light ṣe wá yára tó ìrìn àjò tí ń bẹ fún láìtì yẹn tí yóò rìn láti sánmà kó tó délẹ̀ yóò ti tàlàṣá hmm yóò ti láìsí yóò ti stop èyí tó tàn láti jẹta tí ń bọ̀ òun làwọ̀ rí èyí tó ṣẹ̀ṣẹ̀ tàn yẹn kò tí ì ní délẹ̀ tó bá ti dalẹ́ tó ní sọ́mà kó máa wòrà àwọ̀ tí ń tàn yẹn ìmọ́lẹ̀ tó rí ìmọ́lẹ̀ àti jẹrin ni nítorí pé n tó fẹ́ tó yẹ wá ń bẹ̀ náà ní pé ẹ̀gàn ní ẹjí sọ́mà jìnnà sáyé gbogbo àwọn nǹkan àwọn tí wọ́n tọpinpin ìmọ̀ wádìí ẹ̀ náà síbẹ̀síbẹ̀ wọn ò torí ẹ̀ mọ́ lọ́wọ́ ọlọ́run bá fi gbogbo àwọn nǹkan yẹn ṣàpẹẹrẹ fún wa ká lè ti bẹ̀rẹ̀ mọ́ títóbi ọlọ́run ọba tó dá wa. ọlọ́run ọba ní ṣe rún àtòṣùpá àti gbogbo àwọn ìràwọ̀ yẹn musa kọ́rọ́ tó ń bí amúrí gbogbo wọn la tẹ̀lé rí fáṣẹ ọlọ́run nìkan wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe ń tó wù wọ́n níwájú ọlọ́run. aláàlàyé ìyọba ìmọ̀ àyíká. ọlọ́run ọba lèmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi ni mo ní kápá dídẹ̀dá làwọn oníkọ́lùkù tá a bá ti lè sọ pé dá mi nǹkan èmi ni mo dá ọjọ́dẹ èèyàn ni ọjọ́ àlùjànnú ni ọjọ́ màláìka ni ọjọ́ òkúta ni ọjọ́ sọ́mà ni ọjọ́ lẹ̀ ni ọjọ́ òrùn ọjọ́ sòpá ni àlàlà orúkọ olùkùnrin ni mo dá ẹni bá tún lè sọ bẹ́ẹ̀ kọjá mi àlàlà olùkọ́lù gbogbo tí ń jẹ́dá pátá ìní ọlọ́run ọba ni mo ní tó bá ti lè jẹ́dá méjì ni adẹ́dá àtẹ̀dá méjì yẹn kò pé mẹ́ta adẹ́dá àtẹ̀dá adẹ́dá lọ́lọ́run lẹ́yìn ọlọ́run kò tún sí ẹ̀dá ní gbogbo dókòó gbogbo tí ń jẹ́dà ọlọ́run ọba ló da àlàlàwò olùkọ́lùkù bó ti wulẹ̀ kó lágbára tó bó ti wulẹ̀ kó tóbi tó bó ti wulẹ̀ kó hàn rìmọ̀ tó lójú ẹ ló da ọlọ́run àlà etí yín lónìí ọjọ́ ìgbà ọgbọ́ làwọn olùkọ́lùkù èmi ọlọ́run ni mo lẹ̀ dá gbogbo tí ń jẹ́dà èmi ni mo dá wọn. ọlọ́run ọba ní wàlẹ̀ amúrù gbogbo bí tọ́rọ̀ ẹ̀dá kọ̀ọ̀kan forí sọ pátá èmi ni mo ní ìjọ tó òun ó ṣiṣẹ́ dà èmi ni mo mọ̀ ìjọ tó sòkò ó ṣiṣẹ́ dà èmi ni mo mọ̀ gbogbo ẹni tó wáyé ìtọ́ jẹ tí ó di ọ́ èmi ni mo mọ̀ iye ọjọ́ tó lò láyé iye oṣù tó lò láyé iye ọ̀sẹ̀ tó lò láyé iye ìṣẹ́jú tó iye oúnjẹ tó jẹ iye omi tó mu láyé lọ́mọ. ìtumọ̀ wàlà amúrò nìyẹn gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ sí ọwọ́ òun ló wà òun ló ní. tọ́lá ohun tó bá ní gbogbo èyí lọ́wọ́ jàmáà sọ kó bá wa sọ̀rọ̀ kárọ̀bọ̀ ọlọ́run tún sọ gbogbo àwọn èyí fúnra kẹ́mi wọ́n ò lè ṣe tọ́lọ́run ló fi dẹ́gbẹ́dẹ́ gbogbo àlìkìyàmà tọ́lọ́run bá ní òun ní excuse kó bá ní kò ní sí excuse ó tó bẹ́ẹ̀ kí la fẹ́ ní òye wa gbogbo àlàyé tọ́lọ́run ṣe fún wa yìí sọba tó yẹ pé làwọn kọlùkù wẹ̀lẹ̀ amòrò ní tí ń jẹ́dá òun ní gbogbo ibi tọ́rọ̀ ẹ̀bẹ́ kọjú sí pátá owó ọ̀hún báyìí ló wà ọlọ́wọ́n bá ní gbogbo èyí ló yẹ kó yẹ yín tábà ọkọ̀ lọ́rọ̀ bóyá lẹ́nu. tábà ọkọ̀ lọ́rọ̀ bóyá lẹ́nu. ọlọ́wọ́n bá ní mọ̀mọ́ bí mo ṣe tó bẹ́ẹ̀ bá mọ̀ tàbárọ́kálà tító fún ọlọ tító fún ẹ̀dá ọlọ bọ́lọ́mbà sọ̀rọ̀ ọlọ tó bá lójú ẹ̀ ọlọ́wà àtúnyẹ rẹ̀ ọlọ́wà ní tàbárọ́kálà ẹ̀ẹ̀mọ̀ mi ẹ̀ẹ̀mọ̀ ẹni tí ń bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ̀mọ̀ bí mo ṣe tó lọ́lá ẹ̀ẹ̀mọ̀ bí mo ṣe tó nípò ẹ̀ẹ̀mọ̀ bí mo ṣe tó ní Tabarakallah tító fún ọlọ́wọ́ ọba. Ọba ló ṣe gbogbo ohun tí ń jẹ́dá pátá olóhùn ni wọ́n rọ́bù ọba tí ń tọ́jú tí ń kíyèsí gbogbo alààlámì alààlámì ìmọ̀ọ́tú rọ́bùl alààlámì sọ́ba gbogbo àgbáńlá ayé tútú tí ò kú ni àgbáńlá ayé àgbáńlá ọ̀hún kọ́ ta ló nìyẹn ṣùgbọ́n al'alam ìtí jẹ́ alam o náà ni alkhalku ẹ̀dá ló ń jẹ́ bẹ́ẹ̀ Rabbul alamin ọba gbogbo ẹ̀dá o ní ìṣọba gba àgbáńlá ayé tọ́bá jẹ́ àgbáńlá ayé àgbáńlá tọ̀rún kọ́ ta ló nìyẹn Tabarakallahu Rabbul alamin. Títí fún ọlọ́run ọba ọba tó ṣe pé òun lọ́ba ń tọ́jú gbogbo ẹ̀dá ede ọmọ nìyẹn ni ẹ̀dá ni ẹ̀dá tá a mọ̀ ni ni ọba nìkan ní gbogbo wa pátá ó ṣe tiẹ̀ ó kíyèsí ọ ó ṣe tiẹ̀ ó kíyèsí ọ tá a bá mọ nǹkan yìí nípa ọlọ. mọ́ kò lọ́hún pa wá láṣẹ sọ̀rọ̀ lóbi jẹ́ pé ẹnìkan ò ní í ṣe tí ò mọ lọ́lọ́run fi máa ń ròyìn ara rẹ̀ púpọ̀ fún wa nínú kùránì ká lè mọ orí ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ ká mọ̀ pé ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ ó yàtọ̀ sọ́lọ́ tẹ́nìkan sọ pé bàtó jáde ní oko ọba pàdé òun níbi etí àlá báyìí ọba ni àwọn ọlọ́run náà nífẹ̀ẹ́ ọ̀ wà mo fẹ́ rán ọ sáyé kì í sọ ọlọ́run ìyẹn là ń sọ kì í sọ ọlọ́run ìyẹn là wá ń sọ kì í sọ ọlọ́run tẹ́nìkan àti ẹjọ́ wọ ẹkẹ́ tí wọ́n jọjọ ta nígbà tó wọ́n fẹ́ fi ẹ̀yìn ọlọ́run nílẹ̀ báyìí ọlọ́run áá ah, ah, ah, wọ́n ṣe alágbára tó báyìí ilé ọkọ ẹ̀rẹ́ jákọ́ọ̀mù ni Israẹli lọ́mọ ajẹ́ látọ̀ lọ olóògùn ọlọ́run yẹn kọ́ làwa ń sọ o tabarakallahu rabbul alamin. tabarakallahu rabbul alamin. kalimatani khafifatani ala al-insan ثقلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله

عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بلوغ الله عبد قول نوم با نمبر وان lọ́jọ́ lásán gan náà nínú ẹ̀ṣẹ̀ríà tọwọ́ sí tẹ̀wọ́n tí wò tí ní tájọ́ ọ̀dọ́ tí ò tí lọ́kọ àbí ò tí níyàwó wọ́n fún ṣé wọ́n jẹ ọgọ́rùn-ún bí àlà wọn wọ́n tún san ìtanràn ààwẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni méjèèjì náà ni wọ́n ṣe ìbéèrè tó tó fẹ́ jáde ń bẹ tó bá jẹ́ pé àwọn tí wọ́n ti lọ́kọ́ lé àbí ti níyàwó lẹ́ wọ́n lẹ̀ lóko ni tọ́ba ti lẹ̀ lóko lórí gbúgbò ló ti fẹ́ àràrà wọ́n jẹ́ ọ̀sán àwẹ̀ ń tán lọ́sàn àwẹ̀ wọ́n ti fún ni pé lílẹ̀ òkú rẹ̀ yọ̀ wà lẹ́yìn oṣù méjì ààbọ̀ so ìwọlọ wa mọ tó mọ tó bá ti san ìtanràn rẹ tó bá ti san tán wọn tún pè wá sí i ó dàgbà ní tọ́kùnlẹ̀ sẹ̀ríà wọ́n lè mú kó mọ́lé nínú ẹ̀wọ̀n ni ó ti máa gba àwẹ̀ rẹ̀ tó bá ti parí ẹ̀tàn ó lò dájọ́ ọlọ́ọ̀lẹ́ lórí so ẹja ti bẹ̀yẹ kíyèsí bẹ́sẹ̀ zìnà bó ṣe tóbi tó ẹwọ ìjìyà náà bó ṣe tó kọ́ lẹ́yìn lókùtà títí tẹ́lifílẹ̀ àfáà ibùdó òfin mi ọ̀rọ̀ náà wùlá wọn ní kò lè mọ́ rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo oríkèéríkèé ara ló fi ẹ̀ǹjọ́ ìsìn náà gbogbo ara náà ló kó tó bà tó fi jáde láyé ẹni tí ò wá tí níyàwó lé tí ò tí lọ́kọ wọn ní ká nà ń lẹ́gbẹ̀ẹ́ akámọ́ pa òun ṣùgbọ́n tó ti níyàwó lé tó ti lọ́kọ lé kò sí ẹni tí wọ́n báyàwó ẹ̀ sì sìnà tínú rẹ̀ dùn ẹ kàn ń sọ pé ìṣẹ̀rí islam ní wọ́n pa ìṣẹ̀rí òní wọ́n pa gan kọ́ yẹn yóò pa islam náà ti sọ bíṣẹ̀rù àsìláàmù ní ká pẹ́ níyẹn bí ẹni yẹn ọkọ ẹni yẹn tó bá rí kámọ́dù kan àwọn wọlé ọba báyìí lórí ìyàwó ẹ̀ yóò pa tí ikú yẹn náà padà sílẹ̀ so ìdí yẹn bíṣẹ̀rù àsìláàmù sọ pé kálẹ̀ ìwọ tó ń ṣe sìnà ọlọ́ọ̀lọ́mọ ya ẹlòmíì yóò tún sọ pé àwọn ìyàwó òun wọn ò tó bẹ́ẹ̀ níbi tó ń kápá àwọn ìyàwó òun bí òun agbálẹ̀ wọlé wọn á tún pọnmi ìwẹ̀ ẹ continue bí wọn bá lé ọ lóko láyé níjọ́ gbé ìdàrí kìámà òkú ná òun ló fi yanjú ìrìn àfikò tí bá kọjá wọn bẹ̀ nígbà tẹ́rẹ̀. àlẹ́kọ̀ pa ìwé dé nígbà tí mọ́mù bá ti wọlé tí mọ́mù bá ti lè wọlé tó ní assalamu alaikum warahmatullahi káfẹ́ pè mí wọ́n ti pa ìwé dé ìwé ẹni tó bá tètè dé mọ́sálásí lọ jímọ̀ ni o. anábìrin tàbá sì di mọ́tálásí ẹni tó bá kọ́ dé ládàá tí ó gbà ìdàbí àkúnmí ẹni tó bá tẹ̀lé màálù ẹni tó bá tẹ̀lé bí àgbò ẹni tó bá tẹ̀lé bí adìẹ ẹni tó bá tẹ̀lé ẹni lẹ́yìn ẹ̀yàn ẹlòmíì ń bẹ kì í tó ti ń kí láyé kò lọ́lọ́mọ àti ìrùn ó ti ṣe kótó bàtà gan kótó sáré domina láti ọlọ́run kó sàánú wa nọmba five and four wọ́n á fẹ́ dẹ́rù bá àwọn èèyàn wọ́n wá lọ mú ìgbálẹ̀ kan ó sọ àkóso pupa mọ́ nídìí ọwọ́ á gbé síbẹ̀ ná kò nígbàgbọ́ nǹkan ẹ̀ ṣùgbọ́n ọwọ́ á fi síbẹ̀ séèyàn lè ṣe èèyàn lè ṣe o torí pé àlè sọ ẹnìkan lè lọ já ẹ̀fọ́ rẹ̀ ọba délé ọwọ́ rẹ̀ bá ń mú ní ẹ bá bẹ àfa ọwọ ni èmi náà kà lónìí àfẹ́ ẹ̀dá kúrò ọlọ́run ẹ bá bẹ̀rẹ̀ nítorí tí ò lè ṣẹlẹ̀ ó lè ṣe kò ń kẹ́ wíkìlò kálí lọ mú lásìkò tó wà ní ẹ̀dá kù sànú ẹ̀fọ́ afá ló lọ́jà bá sọ di babaláwo tó tí ọba ní nǹkan tó káwọn èèyàn ó rágbà nǹkan rágbà ẹni tó bá fọ wọlé ó lè tọba ti wá gbogbo oko tí ti jí lóko pẹ̀lú ògbó ọlọ́run oní ọ̀sán gbogbo ẹ̀ èyí sọ̀rọ̀ ní mùsùlùmí ṣé kọ́ ká máa wa lẹ́jọ́ àdáadáa mùsùlùmí máa gbé mùsùlùmí lẹ́jọ́ tó mọ̀ jẹ náà òní ní òun ẹran gbogbo oko ẹran gbogbo ọmọ ìyá ẹja fi wọ́n fi tó ó tún ṣe mí ó tún jẹ́ olùpẹ̀ ọlẹ́jọ́ tábà pẹ̀ ọlẹ́jọ́ wọ́n ní san nínú Islam kéèyàn gbẹ̀san kì í ṣẹ̀ṣẹ̀ bá bá sí wọn. ní ìgbà míì ń bẹ bá ṣe nǹkan kan síyàn kéèyàn gan òun ní olódà jù ìgbà míì sì ń bẹ kéèyàn kúrò òun tó ọba wa ń sọ wípé kúkú tí mà mí bínú ọ̀sàmójúkúrò wọ́n nígbà míì ń bẹ o lè máa ran oníbàjẹ́ lọ́wọ́ kó máa kọ́ ọ́ má kojú ìwé méjì wá. àṣàlàyé nínú alukọ̀dá máa ń ṣe makarimul kan àṣàlàyé bá gbọ́ gbogbo àlàyé òun tó bá ti lọ sí dáwà nàìjíríà ní wẹ́bsáìtì gbogbo ẹ̀ wà èyí tá à nípa ètò ìdájọ́ ni o lẹ́ẹ̀fì rí pé islam subhanallah islam kó pọ̀ tọkọjá gbogbo ìmọ̀tọ́ bá rí kó o ní ó tún máa gbé sí tóbi fún ṣẹ̀dá islam nínú ọ̀rọ̀ ẹjọ́ dídá lélẹ̀ ẹnìkan dráìfù lọ bí ṣe ń lọ ní ara ń lọ ládùúgbò ọmọkan bá sáré kọjá bóyá sáré kó tó tẹ bíléèkì ọmọ yẹn ti bọ́ sí ẹnu ọkọ̀ ọba gbà ká tó gbọmọdé ọsibítù ọmọ ìbábọ́sáré kìámà ọlọ́run kò sọ wá mẹ́wàá àwọn òbí ọmọ yìí wọ́n bá yàrí pé rárá o àwọn ó owó ẹ̀mí ọmọ yìí nínú sẹ̀ríà torí nínú sẹ̀ríà Islam ẹni yẹn gbúdọ̀ sanwó ẹ̀mí ẹ̀ sẹ́mi kò mọ̀mọ́ ó sì sinmi ìtísẹ̀ yà sọ ni pé kò lẹ́sẹ̀ torí pé ṣe ìsìn ni àmọ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ ìwọ ọ̀tọ̀ náà ni kó lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ìwọ ẹni tí wọ́n pa èèyàn ni kò gbà owó ẹ̀ ọ wá sọ bẹ́ẹ̀ ni ìpẹ́tọ̀ àwọn ògbówó ẹ̀ àwọn yẹn dìde pé àà ah, ní dáadáa lẹ́nu ìládùúgbò kì í ṣe èèyàn pálapàla ẹ jẹ́ ká sàmójúkúrò fún wọ́n bá ráwọn tó dìde inú fámìlì wọ́n bá sọ síwájú sọ sẹ́yìn wọ́n bá ní pétọ̀ ayọ̀ǹda àgbówẹ̀ bàbá ibùdó fẹ̀mí sọ pé kí wọ́n sàmójúkúrò fúru ẹni yẹn ló a pọ̀ torí pé kì í ṣe èèyàn bú àmójúkúrò tí wọ́n ṣe yẹn wọ́n tún gbà ládàá lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n èèyàn lè sàmójúkúrò irú kéèsì báyẹn gbà mí kéèyàn tún lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹnìkan gbogbo àti bá ti ń kọjá ládùúgbò eré burúkú ní mansa bàbá olówó ẹ̀rọ àfẹ́ oh, mo gbé lọ́wọ́ àfẹ́ ẹnìbọ̀dì lọ́kọ̀ ní ọ̀dà eré burúkú bá ní mansa jọ sa eré kọjá ládùúgbò gbogbo ẹ̀rọ kálukú ẹ̀ mọ́ máa yé o bí ṣe máa ń ṣe ń tiẹ̀ yẹ ọmọ kan wá kọjá ọba gba ọmọ yẹn ọmọ yẹn wá kó ẹnìkan ní ẹ ṣe ẹ̀ àjọ kọ́lé sádùúgbò mi ẹ̀ àfọ kó san owó ẹ̀mí owó ẹ̀mí tó san yẹn ó ní òjè kó má máa sáré má ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fojú fò fún yóò tún ṣèmí wàfíìlì kìsọ́sì hayat ya ulul albab ẹwù sẹ̀rí islam ṣe ìdí nìyẹn tó ń jẹ́ bẹ́ẹ̀ àgbẹ̀rẹ̀ ní mùsùlùmí agbèrè àwọn ilé ẹjọ́ dáadáa olùṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a bá rí wípé ká gbé ilẹ̀ ilé ẹjọ́ olólùtúnṣe ẹlòmíín bẹ ìbàjẹ́ ó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ní tó fífi wà nìyẹn ìwọ́n tó wá mọ̀ wípé ọ̀fẹ́ ká gbé ọlọ́lé ẹjọ́ ìwọ́n náà ó ṣe dáadáa ní prison yard lọ́lọ́kúta alọ́sálámọ̀ sí wọn ní last year ọ̀kan náà àwọn tó wá wà mẹ́wọ̀n ibi tí wọ́n ti òun mọ́ ó tó wá burú ju gbogbo àwọn tó kù lọ bí bàtà fi hàn ní kéèjì níbi tiẹ̀. ọba ní a ah, salamu alaikum náà níbí náà wa alaikum salam náà mùsùlùmí lò ẹjọ mùsùlùmí ẹgbẹ́ wa báyìí náà ló mọ̀ débi mo ní kí ni wọ́n ṣe ó ní kí n tó ń ṣe kọ́lé mátà ẹjọ tí ti gbogbo èèyàn sí tọ́ba fòun lẹ̀ fòun lẹ̀ òun tó fẹ́ rán àwa náà sí àwọn ọmọ ẹni yẹn oníkódà kú ẹ náà lẹ́nu yẹn ìgbà wọ́n e, ni kìí ṣe pé ọmọdé ló ṣe mínà kìí ṣe pé nǹkan tó kí ló ṣe ó wá ń tẹ́tì pé bá lọ san owó kan síbi kan fáwọn n táwọn fojú gbogbo nọmba tó ní iye tó wà rò pé kò sí lọ́wọ́ àwọn èèyàn yóò tún pè ntọ́ wa tún ṣe jàmọ́ bọ́ọ̀ bá tí wọ́n ń pèsè ẹ̀ òun wà lóṣogbo tó bá ti fẹ́ kọ́ọ̀lù yóò wà sí iléṣà yóò wà pé tó bá ti pè bá yóò pa sẹ́ẹ̀tì náà padà sóṣogbo ṣe wọ́n pé àti ilé tíráàkì ẹ̀ yóò lágbára ó sì mọ̀ wípé yorùbá lẹ́yìnbó tó ṣe ìrẹsà tó ṣe bẹ́ẹ̀rò ló ṣe pẹ́ńsù náà ló ṣe ìrẹsà ṣé ẹni gbogbo bá ń lọ́wọ́ yìí àti tó àṣírí ara wa kò sí tó bá ti mú lọ́wọ́ pàápàá jùlọ àwọn tó máa ń dáfá lórí yàrá ìlú àpẹlẹ tọ́ ọba ti ní lọ́wọ́ ò láṣìírí kankan bó ti ọmọ bí wọn ò mú ọ láì fóònù yẹn gangan gangan wọn track the true fóònù yẹn bí ṣe mú nìyẹn gbàtà nígbà padà gbọ́là yẹn nínú àkàn jẹ́ ní wọ́dà tó wà lọ́sọ̀ kan ní òun ní gbà tó wá padà lọ́bẹ̀ wọn náà iṣẹ́ tó rán ní máa ṣe fàájì rẹ̀ ń bẹ̀rù náà torí wípé tọ́wọ̀ ọ̀bá tẹ̀ ọba ó lè pa ẹni yẹn náà o ṣe ń dúkò kò ó ti disturb ó sì rí fi ọpa máa bẹ̀ lè balẹ̀ máa ṣe fàájì rẹ̀ ń náà ní ní béèrè tó béèrè lọ́sìn béèrè béèrè bóòlù ti fẹ́ máa tọ́ wa bóòlù ó máa gbà wà á asọ̀dájú òun fọ̀ so káníkà wá ń pẹ́ bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ pẹ́ ká dẹ̀ pẹ̀rẹ̀ wa ní mùsùlùmí ká pẹ̀rẹ̀ wa lẹ́lẹ́sì islam ká mọ̀ fìyà jẹra wa báyìí mo ní kí ló dé ẹ̀wù nǹkan ẹni tí ọba gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tí èmi sọ pé ẹni ẹ̀sìn tí ò dá tí ò kọ́lọ́ sàánù wa number six mo ti fo five mu number six gbígbógbó ẹ̀ náà ládàá ọjọ́ tó lọ number six number seven hmm. mo gbúdọ̀ kí tààrà yìí mẹ́jọ kí wọ́n kí tàràwí kan kí wítìrì wọn bẹ̀ ẹni bá ti mọ̀ pé òun ti ṣe tá àti kí wítìrì tó òun kóun kúrò mẹ́ lódì yẹ ìmáàmù òun rẹ̀ máa ń kí tàràwí mẹ́jọ nítorí ẹni tó bá fẹ́ kí wítìrì lóru kí tiẹ̀ tán ẹni tó bá àǹdẹ́ ìṣeré kíní kan ó kí àṣìwà so orí tàràwí kò jẹ́ dandan kó jòrù kò jẹ́ dandan bóyá bá ti kí tàràwí ẹ̀ tó o bá ti kí tó yanjú lálẹ́ o ti kí náà nìyẹn bọ́ ọba jí lóru ọkàlẹ́ múnáfílà méjì wá bó ṣe lọ ṣe bó ṣe lọ ṣe máa ṣe jẹ́ sàárì lóru tó ti wà báyìí ṣùgbọ́n ní tí nǹkan máa jẹ́ káṣà àwọn kò ní pé tàràwì ń bẹ tàràwì sọ gbálẹ̀ ní tàràwì sọ gbálẹ̀ bàdá ń bẹ lọ́yọ̀ aláàfin tẹ̀wọ̀n máa lé ké alẹ́ lọ́nà bíi mẹ́ta lọ́jà kẹsàn-án tó yẹ pé àwọn ìyá onífun ẹran kankan àwọn ò ní tètè kó lọ́jà wọ́n fẹ́ẹ́ di báwọn kí tàràwì ká máa lọlé so àwọn ọmọ kéwòtò wa gbọdọ̀ ẹ̀rún àbábá yẹn kí tàràwì o wọ́n lè tóbi mélòó kan so tó ti lè kí tàràwì ń bẹ̀ lè lọ́nà míì tó tàràwì yẹn gbogbo ẹ̀ náà fifteen minutes ni tó ti di tọ́wọ́ tó ti bọ́ sí sọ̀ọ̀ tó tún ṣe kiri orí ti kí so jákà àwọn ìwọ náà lọ́ọ́ gbà <laughs> ló ra uh, ọlọ́pọ̀lọ́ kó sí ọlọ́run ìgbé àná owó ìlú náà ìwọ náà ló pa tọ́ba ti jáde èèyàn ilé ike tó yànù ó ti fẹ́ yìí gbé láàrin bíi nínú àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọlé kí ó máa ń ṣèyàn ṣùgbọ́n tàràwì sọgbálẹ̀ yìí ṣe tàràwì náà ẹgbẹ́ ẹ̀kan ló sùn náà ni ẹ̀kan náà làbẹ́ ti ń bọ̀ ẹ̀rọ àgbẹ̀ ẹ farabalẹ̀ kí tàràwì bẹ́ẹ̀ bá lè kó ibi kùránì kankan ẹ kí ìwé èyí tẹ́ bá lè kà níwọ̀nba bẹ́ẹ̀ bá ti kí tàràwì èèyàn tó bá ti yanjú kò jẹ́ dandan pé o tún lè fẹ́ kí tàràwì kàkàlò tòtìyé téèyàn bá ti kí níbi tí ọkàn èèyàn balẹ̀ kò ní ìdí tàwárí rẹ̀ kálọ̀ ọkàn lè jílò kan ẹ̀rẹ́ fìlà méjì nítorí bá fẹ́ máa ṣe kó tó máa ṣe bóyá kan ló máa kà ní bóyá kárù kan ló máa ṣe ní kò máa ṣe. ṣùgbọ́n tó bá rí wípé mọ́tàlásí mi ń bẹ òru làwọn tó máa kí dábẹ́ aago mẹ́wàá wọ́n bẹ̀rẹ̀ tàwárí wọn wọ́n lè kiri ṣùgbọ́n kò wá advisable tó kéèyàn máa kí tàràwì ní fúlífúl àkìr ní ìdákẹyìn ìdákẹta àkànyìn òru torí pé yóò fẹ́ pàṣàrì la tábà wo súnmọ́ ànẹ́sàlá àṣálá kì í ṣe ìdákẹta àkànyìn òru lànàbì ń kí tàràwì sùlàfọ́ àwọn aṣọ́kan Albani rahimahullah làwọn bí sọ pé nínú Ramadan náà fílẹ̀ òru kìyàmù tààjù tó yàn lóru náà ó ti di tàràwì nínú ọ̀wẹ̀ tó bá ti yan èyún ó ti kọ́fà kìyàmù lẹ́yìn náà bàbá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti torí àwọn àfáà tí wọ́n ní ẹ bá lọ sí umra ní ìsinyìí tẹ́ ẹ bá ti kọ́kọ́ kí nọ́mà tẹ̀yìn ṣáì abẹ́ẹ̀kọ́ ẹ tún kí tòrú ní ìmọ̀ ṣé ìdí twenty mi tòrú twenty mi méjì tẹ̀yìn ìka ten ìka di twenty àbí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n sá kì lọ́nà méjì ní sàwọ́dí bá ṣe máa ń kì nìyẹn ṣùgbọ́n máa mà ká kéèyàn ó kí tàrà wí kó sì fi wítìrì ẹ̀ lé bọ́ bá fẹ́ jílé ìjọba ẹ̀ náfìlà ó lè mú náfìlà méjì wá ṣùgbọ́n má kì wítìrì kankan má torí bóyá bá ti lè kí anábìnrin ìjọ àlù áhẹ́rà sọ̀lá ti kúndùn lẹ́ẹ̀lì wítìrì anábìnrin ẹ̀ fi wítìrì káyìn ẹ̀rùn ojú má tẹ́ kí èyí tó dáa jù tí àbá ti kí tara wí yàn tó sì kí dáadáa tó farabalẹ̀ kí ó ti wọ́ọ̀kì báyìí náà tẹ́ bá jí yẹn máa ṣe bàdà tó bá fẹ́ ṣe hádà wallahu a'lam. nọmba ten àbúbìnrin tó ń wẹ̀wẹ̀ nǹkan oṣù bàtí wọ́n á wẹ̀wẹ̀ rẹ lọ ìṣó wa wáyé ṣé ti já àbí ìjà máa salawaatin wasalaam njí kòránì sọ ní wípé wà máa kọ́tàlú wà máa sọ̀làbú wà láàkín ṣubú hàlà ọlọ́run ni wọn ò pa wọn ò kàn má gbélé bù ajé kó rí bẹ́ẹ̀ lójú wọn ni bàrẹ̀fà aláyè ní ọlọ́run bàrẹ̀fà àwòlọ àwòlẹ́ yìí ọlọ́run gbé lọ sọ́mà yóò sì tọ́ padà wáyé tó bá di kẹ̀yìn ayé ìyẹn kílẹ̀ nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì padà wáyé torí pẹ́ẹ́lú mi ọmọdé kan nígbà tí ẹni wọn gbé lọ sọ́run kí ni ń jẹ kí lọ́kàn ọlọ́run pẹ̀lú yẹn gbàtọ́ ń bẹ́nu ìyá rẹ̀ kí ló ń jẹ gbàtọ́ ń bẹ́ńbẹ́ kí ló ń jẹ atẹ́gùn wo ló ń fa omi wo ló ń mu wúwo yóò kéré nínú iṣẹ́ ọlọ́run ọlọ́run tó lè gbé síbẹ̀ ọmọ tó rí tó sọ bẹ́ẹ̀ ànábì wa sọ pé tó di kẹyìn ayé ànábì wa ṣàlàyé ẹ̀ kọjá kéèyàn tiẹ̀ má sí iye méjì ànábì sọ bí ó ṣe sọ̀kalẹ̀ ẹ̀ ṣé wọ́n ti wá tún bí ni ànábì ní Isa ọmọ Mariam yóò sọ̀kalẹ̀ yẹn ń zì lànàbì lò hadith yẹn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ Bukhari ó bẹ́ẹ̀ ni Muslim tó bá ní riyadu sọ̀lẹ̀hìn ó wà ń bẹ̀ náà anabi ni yóò sọ̀kalẹ̀ yóò fi ọwọ́ rẹ̀ alá àjìníhàtẹ́ ìmàlàkẹ́yìn yóò gbọ́wọ́ rẹ̀ wáyé lórí iye àwọn màlàíkà méjì yóò máa sọ̀kalẹ̀ bọ̀ láti sánmà tí bá ń sọ̀kalẹ̀ bọ̀ yóò sọ̀kalẹ̀ sí níbi ọ̀gángan manaratul bayda asóró funfun kan ọ̀gángan asóró asóró mọ́sálásí yẹn ni ó máa gbà bọ̀ tó bá wá débẹ̀ yóò sọ̀kalẹ̀ sí mọ́sálásí yẹn yóò kírun bẹ́ẹ̀ gbogbo àlàyé dáná bí ṣe yẹn pátá ibẹ̀ yẹn wà ń bẹ̀ bí abadé sham ó ń bẹ́ẹ̀ ń ibi tí wọ́n pa lórúkọ rẹ̀ jẹ́ dajali tó ń pè ní báàbù lut lut gate ó wà ń bẹ̀ bí abadé bẹ́ẹ̀ sìn yóò ànábì ibi tí ó ti ṣẹlẹ̀ bí ó ti ṣẹlẹ̀ náà so tó wáyé pé ó ti kú ni ànábì òní sọ pé ń padà bọ̀ bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀nà ni àwọn ìjọ amadíyà wọ́n lé ó ti kú ṣùgbọ́n àwọn gbà pé hadith tánàbì sọ pé ń padà bọ̀ yẹn lóòótọ́ ni ṣùgbọ́n ìpadàbọ̀ rẹ̀ òun gangan kọ́ ni ó wà mọ́ eh, Gulam Mirza Gramsara Ahmad <laughs> Eh, Mirisa Gulam Ahmad bùnú murtado pé ó ti gbé àwọ̀ rẹ̀ wá reincarnation tá à ń sọ náà nà àkúdàáyà ṣùgbọ́n ní tọ́ba kúlẹ̀ ló tún dàáyà yóò wọ́lọ́wọ́ sọ pé kù Isa ọmọ Mariam Gulam Ahmad kọ́ ni Isa ọmọ Mariam yóò padà wá ànábì ti sọ fún wa ọlọ́run kí kó dúró tiwa nọmba fourteen wa salam náà muhammad sallallahu alaihi wasallam anabini ìyá uqimati sọlá fala salata illa al-maktuba anabini bàbá ti lè gbèrú dúró báyìí kò sí òun náà fìlà kankan mọ́ tọ́ba ti sè kọ́mà láti Allahu akbar tọ́ba ti sọ bẹ́ẹ̀ stop náà fìlà tọ́ba yẹn ọ̀sẹ̀ sẹ̀ wá wọlé òun jẹ́ sáré múra káàtẹ̀ fàjì wà mọ́ mọ́ mọ́ lọ kírun tó bá ti wá sálámà ẹ̀rọ òdìdí múraká kàlífàjìrì rẹ̀ wá àfọwà ibn Uthaymin rahimahullah wọ́n ní téèyàn bá ti ń kí i lọ ó ti kí rákà kan ó ti gbẹ́nu lé rákà kejì ó ti ń lọ sí rùkú wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n ti sèkà mọ̀ wọ́n bẹ̀rẹ̀ Allah akbar ṣé kéèyàn ó ni wọ́n ní kéèyàn má já parí ẹ̀ torí pọ́lọ́wọ́ wa ni wàlá tóbi tìlú àmàlà kù ẹ má bàa sẹ́yìn jẹ́ tẹ́ ẹ bá ti ń bá a lọ ṣùgbọ́n kò ọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ stop rẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n òtí fẹ́ parí ẹ̀ wọ́n ní kò parí ẹ̀ kò lọ́jọ́ yẹn rẹ̀ tó ti wà láì nọ́mbà fifteen marisala. èèyàn tó yóò fi yọ zàká lọ́wọ́lọ́wọ́ ń sìn ọ̀nà méjì lèèyàn fi yọ zàká èèyàn lè yọ zàká èèyàn pẹ̀lú kéèyàn fi gold kéèyàn fi wọ́n àbí kéèyàn lo silver kéèyàn fi wọ́n. tí abánikawo ti gold pẹ̀lú bí torí pé láyé ń tẹ́sọ ayédà náà ni pé dọ́là náà láà fi ṣe gbèdéke ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yẹn lọ́wọ́lọ́wọ́ sì máa mi ò lè mú accurate iye tó jẹ́ pàtó wá ṣùgbọ́n pẹ̀lú tó dá mi lójú òun náà ni wípé tó bá yẹ pé gold lèèyàn fẹ́ wọ̀ iye tí eh, zakawọ̀ presently ń sìn jẹ́ one million two hundred and ninety kìíní thousand gbogbo àwọn àrùwé ẹ̀yìn ẹ̀mí ni òun inṣàlá alábùhárí oníṣẹ́tì so ó wà ní. ní dọ́là ó jẹ́ three thousand four hundred and ninety three dollars tó ṣe déédéé náírà wípé one million ó ti two gan one million three hundred and ten thousand and sixty five naira one million three hundred and ten naira and sixty five. ìdán bó ṣe rí yẹn téèyàn bá ní ilẹ̀ lọ́wọ́ báyìí tọ́dún kan wá kò lè rí ẹ̀ ìyọ́wọ́ ayọ̀ one over four yìí yọ zaka rẹ̀ iye mẹ̀kìdáàrù téèyàn ó yọ ní zaka tó bá tó bá yẹ pé silver òun kó sí one hundred and twenty five thousand six hundred and twenty eight naira seventy five kọ́bọ̀ ìyẹn ni ntí dọ́là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn ọbí ọdún méjì sẹ́yìn n tó kú sí olùbí eh, eight hundred thousand àti nǹkan kọ̀ọ̀kan ló kú sí bí nǹkan bí ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú tí dọ́là tó ń sọ sí ó ti gbé sókè tọ́lá yìí ti gbé sókè ìyẹn náà láàfin wá ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run mọ̀ wípé iye owó tó ní tá a lè sọ pé zaka wọ̀ tọ́dún kan bá kò lórí ẹ̀ ó lé ní one pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la á ṣe tàfà sílẹ̀ iye báyìí ló yọ tó bá ní iye báyìí ìyẹn túmọ̀ pé tí owó yẹn bá ti láti bí i sókè lábẹ́bí oníṣe one million kàtà lásán yìí ẹ̀ tó bá wá níbi ten million kọ́ ẹ̀ tó ní ten million gbèdéke tó sọ náà ló apply lé lórí tó o bá ti mọ̀ ìwọ fún ààrẹ gan ó máa yọ àwọn nǹkan yẹn nínú dúkìá àti tó o bá ní sọ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ọlọ́run bá kó tó nǹkan kan àṣẹ náà sọ ọ̀rọ̀ pé àwọn tó bá ní pọ́n méjì ọ̀yọ́ ẹ̀mí ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ zaka international outlook òǹlò òǹlò làáfi wò èèyàn gbọ́dọ̀ wò ní myopic view tọba ti wò lójú tó wẹ́ èèyàn ó ṣàṣìṣe lórí ẹ̀ torí pé zaka ó gbọ́dọ̀ ní gbèdéke èyí tó pé kéèyàn kó tó di gbọ́dọ̀ ara yà lóyún àlọ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́wọ̀n bá kí okun wa pẹ̀lú ògbọ́rọ̀ lọ́la a ṣe tafasil lórí ẹ̀tún jùlọ ìlọ wasallallahu ala nabiyyina muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik shukran la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk